ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا وجاده الله ولا مضل له ومن يضلل فلا هادي له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 الله ورسوله وقد كانت فرضا عظيما أما بعد وحين ربك الحبيب أباب الله قال الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أتاكم الله أتاكم عليكم الله قول أجل اللهم بارك على محمد صلى الله عليه وسلم محمد الأحد يجيب على قلبي القرآن الكرام كان من تسليمه parí Thank you. بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم من الله ورسوله الذين عاهدتم من المسلمين فسيروا في الأرض أربعة أشهر واعلموا أنهم غير معجز الله وأن الله معجز الكافرين وأتاهم من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر الله بريء من المشركين ورسوله فإن تبتوا فهو خير لكم وإن توليتم فاعلموا أنه غير معجز الله وبشر الذين كفروا بعذاب أليم إلا الذين عاهدتم من المشركين ثم لم ينقصوكم شيئا ثم لم ينقصوكم شيئا ولم يظاهروا عليكم أحدا فأتموا إليهم أهلهم إلى مدتهم

gbogbo àwọn ìwà ìgbàlá. Ìyàwó ọwọ́ ọ̀fẹ́. Ìgbàlá àti ìlẹ́nà ọ̀gá ìpátá. بسم الله الرحمن الرحيم رب العالمين أما سورة التوبة إعلان فترات علومه هذا يبدأ أو هذا يبدأ بسم الله الرحمن الرحيم هكذا نزل Ele não acabou, não. Vamos fazer Súra ní àwọn sọ̀hábà wọn ò bá sọ̀rọ̀ àtẹ́wà Mùsùlùmí àìbọ̀sẹ́lá ní ó wá bẹ̀rẹ̀ rẹ̀ ní oṣù náà. Gbogbo àwọn súra tó kù Ilé ìlú ọjà máa lọ́dúnrì déédé ìpè lọ́dọ̀ àbábà àti káwọ́lá sáàtì ẹ̀sìn wa tó ti wọ́n tàbí léèrè kan. Àwọn àti máa ń ṣe yìí, àwọn ilé ìṣẹ́ ìjọba àti máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yọ́ nìyí dáwà tó lè pé ó bẹ̀rẹ̀ tó wá bẹ̀rẹ̀ lẹ́nu tó wá bẹ̀rẹ̀ lẹ́nu tí ìsẹ́kẹ́ lé di ayé ẹ̀rí ọmọ òfin bẹ̀rẹ̀ tó ti láì àbọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ lé ogun tó bẹ̀rẹ̀ àbóńdá tó bẹ̀rẹ̀ àwọn tàbí àwọn ìgbà àwọn àtàbíyá ti bẹ̀rẹ̀ àwọn tàbí ìgbà ìgbà àwọn ìgbà wà lábẹ́ ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ẹgbẹ́ bẹ̀rẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ tí wọ́n wọ́n bá bá ọmọ ìjọba ìṣúná ìṣọ̀lá àwọn ọ̀gbọ́n ìwọ́n ni wọ́n fi ìwọ́n lọ sọ. Ayé àyè ọlọ́pẹ́ pẹ̀lú gbàgbọ́ ọ̀pá tó nínú lọ́ọ̀nù wà lórí.

ní àsìkò bí àwọn mùsùlùmí wọ́n ti hajj wọ́n máa ń sọ́kà ń sọ́kà táwọn ti hajj àwọn mùsùlùmí wọ́n wà ní Madina. Àlejò tẹ̀lé wọn lọ, wọ́n bá sí ìlú àpẹ, láti ní ìdùnnú àti àìyàn wọn wà Níbi tí àsìkò obìnrin tí àsìkò sí àwọn èdè ní àwọn òṣèlú, àwọn ẹlẹ́kọ̀ọ́ táwọn náà máa ń àbúntàkù wọn àwọn ìmọ̀ ti sọ̀wà àwọn ìmọ̀ ti sọ̀wà ìmọ̀ta ìmọ̀ta kọ́dà fọ́nlá ìmọ̀ṣẹ́lú ìsìlámù ìsìlámù tó gbé àwọn náà bá bàrá lẹ́yìn kọ́dà wọn kéré àwọn ìmọ̀ ti sọ̀wà fún ẹ̀ ìyàtọ̀ tó ń bá ń bẹ̀rẹ̀ àwọn ìmọ̀ àwọn ìmọ̀ àti ìwà àwọn ìmọ̀

kọ́tà àti òṣìṣẹ́ rẹ̀ sí àjẹ́mọ̀ sọ́nà ọmọ ọmọ ẹ̀rọ ìjọba wọ́n ti fi ilẹ̀ tó bá àwọn àsìkò kan àdìmọ́ ń bẹ àwọn àsìkò oṣù oṣù ọwọ́ oṣù tí kì í fa wàhálà ń bẹ nínú oṣù yẹn òun náà sọ fún mi nínú àwọn oṣù yẹn oṣù tó lò. àwọn sójú òwò tọ́lọ̀ wọn sọ pé ẹ̀nà ìṣẹ̀dá àti ìwọ̀n ẹ̀rí òkà òkè ká lọ́dọ̀ ọ̀pọ̀ òkèlò يوم خلق السماوات والأرض في كتاب الله يوم خلق السماوات والأرض أي تبقى موقع الواحد يوم خلق السماوات والأرض منها أربعة حرم نعم فإذا كنا وضعت في كتابنا قلت وليه إيه يعني إيه إيه إيه إيه إيه إيه إيه إيه ذلك الدين القيم Ẹgbọ́n ọdún òun kọ́ bá mọ́ sí ẹ̀sìn tẹ̀sí ọ̀dá ìlànà ìlànà máa tún ìlànà ìrìnlẹ̀. Ìwọ́n ọ̀dọ́ ọmọ tí lọ́rọ̀ àjọ́ òṣèré pẹ̀lú àwọn tí wá jẹ́ òṣìlọ́gbà àti ìfọ̀jọ́ ìgbàgbé ìdíyà àpapọ̀ àpapọ̀ lọ́jọ́ ọdún bá ti mú àjọ ìgbàgbé láàárín ìgbàgbé ìdíyà pé ìlú tó wà náà. فسيحوا في الأرض أربعة أشهر وعشرين àwọn àbáàdì ti fẹ́ kọ́nà dákọ̀ ní ẹ̀wọ̀n kó lè lóṣù ọ̀hún ló ti kọ́ lọ sílẹ̀ ìgbọ́rọ̀ láì yá ẹ̀fọ́ ìjà mọ́ta àyàfi tó bá gbé yìí tó bá dá sí pọ̀ tó bá dá ọdún ìjà tó bá tó bá dá sí pọ̀ ẹni jẹ́ واعلموا أنكم أنكم غير مؤمنين حوالي من دوقع ليه واعلم انكم غير الحجز الله ìkáwọ́lọ́ lágara láti dá ọ̀pọ̀lọpọ̀ ìgbẹ́ ìkáwọ́ á nà bọ́ ọ̀hà wọ́n sí àjàmì àwọn bá ní tẹ́tẹ́ tèmi ìwé ìwé bá tẹ́tẹ́ tèmi pátá àwọn tó ṣe lọ́wọ́ àwọn tó ṣe àwọn tó lọ́wọ́ lọ́wọ́ ọlọ́ni òun wọ́n ń ni ẹni yẹ̀yẹ̀ ni wọ́n ń sẹ́yìn àpáyé nípa ọgbàgbé àpáyé tẹ̀lé ẹni láti náà pọ̀ sí ìgbìyànjú ẹ̀kọ́ ọ̀gbọ̀n nínú ọgbà òun torí oṣù tá nínú àwọn akẹ́kẹ́gbẹ́nu ọ̀wọ̀ yìí àìsí àṣẹ àwọn ọ̀fẹ́ ìtọ́jàpọ̀ báwọn ọ̀fẹ́ ní ìlànà ìṣẹ́ kan bẹ́ẹ̀. Nígbà tó ń sáré wájà bù náà, wọ́n ti wọ́n gbà láti wájà bù wọ́n sàbí wájà bù náà nínú ìfẹ́ náà wọ́n ti bẹ̀rẹ̀.

ìṣòro bẹ́ẹ̀ ní ìdí ọwọ́ bẹ̀ orí àìsí àgbẹ̀ orí àgbẹ̀ tí ó dájá bù Ìrọ́jà bú ó tẹnu àwọn òṣòwò mẹ́rin àwọn arábìnrin ẹ̀rọ tó ní àgbàlágbájá àgbàlágbájá lọ́pọ̀ wọ́n ní àwọn àmọ́ ìjọba lọ́pọ̀ ní oṣù àgbẹ̀ ń pè wá pé owó tó oṣù ọ̀wọ̀ ni nínú àwọn oṣù ọ̀wọ̀ yìí ará ní ọmọ ìkàlẹ̀ ọmọ tó jẹ́ oṣù ọ̀pọ̀ ààrẹ ìlú ìpọlọ́pọ̀ ní ìpínlẹ̀ ìjọba lápẹẹrẹ nínú àwọn oṣù ọ̀wọ̀ yìí àlùmọ̀háwọ̀ mọ́ àwọn ọmọ bẹ́ẹ̀ àwọn alẹ́ ìlú sábàá ẹ̀sùn àwọn ọmọ ìgbàwé fún àwọn ọmọ mi èyí tí kóníkóníkó jẹ́ kan náà wọn oṣù ọ̀wọ̀ nínú bẹ́ẹ̀ ẹ̀rí mi láàrí ìlú ọjà ìgbòmí náà ìlú ọjà ìlú wa máa gba àwọn ẹ̀rọ́jà pé ẹmọ́ àwọn ẹ̀rọ́jà pé máa gbà ó orúkọ jẹ́ oṣù ọwọ́ àwọ̀ àwọ̀ ọ̀padà pẹ̀lú aṣọ́rọ̀ àwọn aṣọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó jẹ́ oṣù oṣù àwọn oṣù tó jẹ́ oṣù ọ̀wọ̀ yìí oṣù lòlẹ́síjà oṣù pẹ̀pẹ̀ mẹ́wàá bẹ̀rẹ̀ rẹ̀ mẹ́wàá bẹ̀rẹ̀ rẹ̀ àgbà àbẹ̀rẹ̀ mẹ́ẹ̀lẹ́ àbẹ̀wò ìgbàlù àgbàlẹ̀ ẹ̀yọ kan nù agba ṣíṣe Ìjọ́sẹ̀ máa máa pé ẹgbẹ́gbẹ́gbẹ́ ẹgbẹ́gbẹ́ ẹgbẹ́gbẹ́ ẹgbẹ́gbẹ́ ẹgbẹ́gbẹ́ ẹgbẹ́gbẹ́ ẹgbẹ́gbẹ́ ẹgbẹ́gbẹ́ ẹgbẹ́gbẹ́ ẹgbẹ́gbẹ́ ẹgbẹ́gbẹ́ ẹgbẹ́gbẹ́ ẹgbẹ́gbẹ́ ẹgbẹ́gbẹ́ إن عدة الشهور عند الله إثنا عشر شهرا إثنا عشر شهرا في كتاب الله يوم خلق الله السماوات الأرض منها أربعة أشهر ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم فلا Ogún gbogbo ọ̀rọ̀ yóò ẹ̀sìn tọ́lá jùlẹ̀ ẹgbà Gbogbo oṣù, gbogbo oṣù òṣìṣẹ́ àtàkùn lọ́wọ́ ní ọ̀tà pátápátá ìwọ́n sọ̀rọ̀ sí nínú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rẹ̀ yìí iná ń bí ọ̀nà ọ̀sùn ó ti jẹ́ pé ìṣẹ́ ọ̀nà ní ọ̀pọ̀ àwọn ọ̀nà ìyá ti púpọ̀ nínú àwọn nǹkan tí èkó ọ̀ṣẹ́ olùdàgbẹ́ta ìpara ẹni wọ́n ní kọ́tà àwọn àwọn bèbè rí ó ní wọn sí dáadáa wọ́n ní orun mọ́já tí ẹnì tó bá dá tó dá lára tó sáfọ́ nù tó sáfọ́ nù má bàbá àti bàbá tó sùn tó bá dé náà àwọn àgbàlagbà tó sùn wọ̀nyí tó wà wáyé ààrin ọ̀rìn tó mọ̀ ní ọ̀rìn lẹ́yìn ọ̀pọ̀ Ẹni tó parí ẹ̀rẹ̀ pa, wọ́n ń bẹ̀rẹ̀. Ìgbẹ́ ìgbẹ́ wọ́n dáàbò ní oṣù àwọn. Àlàyé náà bá ti ṣe ágbọ́yé, èé ti pé ìgbàwẹ́ ní oṣù rọ́jà fún àwọn ọ̀nà. Èé ti pé àti wọ́n bẹ̀rẹ̀ àríká ìrọ́jà fún àwọn àwọn ìgbàmọ́ sí àwọn ìkọ̀ ìrìnlẹ̀ ìgbàlájá fún ìgbàlájá fún ìgbàlájá Oṣù tàbí ìgbàrẹ̀ ká lọ́nà tó ohun bá ní wọn pọ̀ láwọn ó kéré ṣàbá ẹwà wo ní èsì èsì tó tó kẹta ẹni pé ẹ wá ní lápá àkàrí lẹ́jọ́ tó máa kéde àwọn ṣàbá nìfọ́ àwọn ẹgbẹ́ àwọn ọmọ ọmọ ọmọ Nípa ìrúsọ̀rẹ́ ilé ìrúpa Mọ̀lájá. Ní ọjọ́ yẹn, àwọn arábíò, láàrín ọmọ ọmọ ayé ìgbàgbọ́ ìgbà, máa kọ́ lẹ́gbẹ̀ẹ́, máa kọ́ Mọ̀lájá bùnẹ̀. Ẹgbẹ́ ta ọlọ́wọ́ ọmọ Mọ̀lájá bùnẹ̀, àwọn àpèrè, àtọ́pèrè, wọ́n ní ọgbọ́ orang paman orang baik dua kan boleh mau bayar mana bayar ada berbagai macam orang semua India tu orang Indonesia وعلم أنكم غير معبد الله وأن الله مخزي الآمنين واعلموا أنكم غير معجز الله وأن الله وأن الله مخزي الكافرين وأن الله Ẹni ọjọ́ ọjọ́ láti gba orí. Ṣé bá ti lẹ́nu tí sábò sí èyí ni kọ́lọ̀ ń ká gára Ọmọ ọmọ. وأن الله مؤمن فإذا كتبت لكل أمر والنوم Àwọn ẹgbẹ̀kọ́lọ́ ọmọ yẹ́ ní àwọn àwọn ọmọ àwọn àtọ́lọ́ ìlànà ọmọ ilẹ̀ wọn láti rẹ̀ ọlọ́pọ̀ ọba wọ́n àgbà. Wọ́n ni a ti lọ́rùn tẹ̀bínú ó tóbi mú àmọ́ àlàáfà kò sí tó tó tọ́nà ọba tẹ́kùnkùn sí tó tóbi tó wúwà fáàrí kúkú lè ṣe látara bẹ́ẹ̀ látàrí tóbi rẹ̀ gbogbo títẹ̀ gbogbo títẹ̀ rẹ̀ dápátá olódáná èyí tá àfojú ní èyí tá àfojú ní èyí tó kéré tó tóbi wúwà fáàrí kúkú olódáná òun àwọn bẹ́ẹ̀ ẹ̀sìn ìwà lọ òun àwọn bẹ́ẹ̀ ẹni kéèké ni ẹni tí ò tó kéèké ní bẹ́ẹ̀ ìyẹ̀yẹ́ àkọ́lù tó wá jẹ́ àwọn òkè àti owó tí rẹ̀ igi ẹ̀rù sáfẹ́ wa sáfẹ́ já látàrátà ló sọ ti sọ àdì igi ló lè dé ìta tó ti lé náà igi ló lè dé àpò ìdọ́ta wọ́ igi ló lè dé ìlànà ìgbóyè igi igi náà máa gbélé ìwọ̀n pẹ̀lú máa máa mọ̀ ọ́ sọ́wọ́ rẹ̀ ọ̀dá ìlú pẹ̀lẹ́ يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من رسول الله لن يخلقون ذبابا

abin kunya kuma abin kuma na biyu ya ta ta ta ciki wata ta yi lẹ́yìn ẹwà ẹgbẹ́rẹ́ ní ti lọ ilẹ̀ yìí máa ń ìrìnàmù ọmọ ní ẹgbẹ́ ooru. Olùkọ́ àmàtà lọ́wọ́ ọ̀rọ̀ àtẹ́fẹ́ ọ̀rọ̀ ìlàwó. Ọmọ ọ̀gbẹ́ ọmọ ọdún ọ̀rọ̀ ọmọdé bẹ̀rẹ̀ ń bọ̀ bí ẹ bá nílà káyì. Ọmọ ọ̀gbẹ́ àkọ́kọ́ ní wọ́n ń ọzọ wà náà lùkù a na gbọ́ pàtàkì ọlọ́run náà ló pọ̀ wọ́n bá tàbí ìlú ànílọ́ ọ̀rọ̀ tó lè kọ́ yóò mọ̀ sí ẹwà ní ẹwà wọn lábẹ́

bí ayé àjọ́sìn lápẹ̀ ohun mú mi ní bẹ̀rù ní ohun láti ní bẹ̀rù ní ohun àmọ́ àwọn tó láti pé wọ́n sọ́nà pé bọ́bá ní problem ọmọ nǹkan lọ pè nígbà tí wọ́n lọ wọ́n lọ hàn wọ́n lọ bẹ́ ọmọge ọmọdé máa bọ̀ wọ́n lọ gbọ́n wọ́n lọ pẹ́ ara bíbí wọ́n lọ wé ọ̀tọ́lọ́wọ́ ọlọ́lá

ولو ìtẹ́sàmà òun ìyàwó. Àwọn ìyẹ̀wò ọmọ tó bá àti mi ọ̀dà ilé ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ rẹ̀ rẹ̀ ojú rẹ̀ rẹ̀ ìfún rẹ̀ rẹ̀ rẹ̀ ẹgbẹ́ mọ́ tàbí ìgbéyà ìsinmi ló pé ní ọgbà ọlọ́run ẹni ní tẹ́ǹtì lẹ́yìn ọlọ́run ní já ní àti ní já àwọn tẹ́ǹtì àwọn tẹ́ǹtì lẹ́yìn àwọn tẹ́ǹtì lẹ́yìn ẹ̀ka wọ́n ní pọ́blẹ́mù èyí tí ìdí náà ti tẹ́ǹtì ẹ̀ka tẹ́ǹtì ẹ̀ka pọ́blẹ́mù ní ìgbúṣẹ́ wọn tó lé ọmọ ọba tó wà dáadáa tó wà jẹ́gbẹ̀rẹ́ náà ẹ bá dá àti ti káwá dá fún ẹgbẹ́ ní ẹ̀jẹ̀ rẹ̀ fún lè dá. وإن يغلبهم الرباط شيئا لا يستغفرون ضعف gbogbo ẹni máa fi láyé fún fi ọlọ́run afẹ́kó látàrí pé ẹni pọ́blẹ́mù kéèmì ẹ̀rọ ọlọ́run ọlọ́run afẹ́kó látàrí afẹ́kó ìjàlọ ẹni tó bá ti ní pọ́blẹ́mù báyìí àwọn pọ́blẹ́mù tó má ló jù lẹ́ẹ̀rí ọ̀dọ́ ọlọ́run ẹni ẹ̀kọ́ lọ wàhálà ẹ̀ lórí ń bẹ tó bá ní tó báyìí ní tó bá ní ilé ìbẹ̀rẹ̀ ni ó lọ

àmọ́ ó tún kó náà jẹ́ tó wọ́n ti pẹ́ láyé àtìyámà. Nínú àwọn tí wọ́n jẹ́ ní ẹgbẹ́ lọ́dọ̀ ọlọ́run, òun ni àwọn tọ́lọ̀ tọ́lọ̀ ọlọ́dọ̀ náà wáyé pé àwọn tí wọ́n pé ìdúbà wù wọ́n nínú ayé àkùrá ní ìlú ọ̀rọ̀ Ọmọ ọba ń sọ pé àbàtìsí ìlú ìbáàbò ìkẹta. Ẹjọ́ lẹ́, Kùránì yìí lẹ̀ gbàgbọ́ lẹ̀ fi fi rò. Kùránì yìí lẹ̀ gbàgbọ́ lẹ̀ fi ń dáwẹ̀. Inú kan lẹ̀ fi ń tẹ́lọ mọ́kàlẹ̀ fi ń lọ. Àwọn kọ́mí náà ń bẹ Kùránì ń fọ́ ẹ̀ jábọ́ nínú àwọn tí ọmọ ìṣẹ́ ìyẹ̀tọ́nà ọmọ ni o inú àdúgbò ẹbí mú pé ẹmà ti báyìí ẹni ṣe inú àdúgbò ẹbí mú pé ẹmà ti báyìí ẹni ṣe àti ti ìgbà náà inú wọn sọ pé ẹkú ṣe tọ́ yìí ẹwà yàrí ẹ̀ pé ọlọ́wọ́ ní àbà tó ti mú nàbì bá àbò ṣe tá ọlọ́run ní fẹ́ máa gba apá kan gbọ́ nínú ìgbẹ́ mi sí àtàkùn kan ìṣòro bẹ́ẹ̀ nípa àwọn ọmọdé ẹ̀sẹ̀ ọ̀dọ̀ fún àwọn ọ̀dájú àmì ilẹ̀ àkẹ́kẹ̀ẹ́ ìṣẹ́ ẹ̀sìn kan táàkì ní ilẹ̀ tẹ́lẹ̀ ọmọ ìlú ọ̀nà ọba nínú ọ̀pọ̀lọpọ̀ ìlú wa ọlọ́run yìí ìlú oúnjẹ ìlú rẹ̀ ọ̀sẹ̀ ẹ̀dùn ọ̀run náà wà náà ẹ̀dùn aláwọ̀ kan kọ́lọ́run yìí àwọn ìlú ìlú náà ọlọ́run sáré ọ̀run méjì òdúró mú ẹni tó ti ṣe bẹ́ẹ̀ àgbọ̀nà òun yẹ yẹrẹ láyé rẹ̀ wọ́n àbọ̀ tí ò bá ṣe oúnjẹ ìgbẹ́ mi ayé rẹ̀ ọlọ́run yẹ yẹrẹ wọ́n lọ́ sọ̀rọ̀ ayé dáná. àbúrò wà ní tòlá wọ́n lọ́ta ní kọ́ àánú rẹ̀ fún àwọn gbà pé àwọn alùpùpù lọ́dọ̀ ní wa pé kò dá ju lórí ẹ̀sìn àtòrí ẹ̀sìn wọ́n ní tòlá fún وعلى آله وصحبه وسلم يستطيع الله في كل مكان قلوا كل كلمة نعم لأن كما تدرك كل اعتقاد او قول أو فعل أو طرف ناقض الإيمان وقفة يومنا وقفة يومنا فيها الإيمان هو أكبر وده بيوم وقفة يوم يوم àti ọ̀rọ̀ tí ìlànà ìgbàgbọ́ àwọn ọ̀rẹ́ bá gbàgbọ́ àbí ọ̀rọ̀ tí ìlànà ìgbàgbọ́ at least let me have six. At least nothing is away in your distillate. Ó ti lé ọ̀gá rẹ̀. Ìgbà yìí wá sáàpù ìdàgbàsó ìgbà ọlọ́run. Ìkúkú ní ìgbà yẹn. Ìgbà mi wọ́n ní. Àlejò náà ìpìlẹ̀ rẹ̀ mẹ́fà bá ní. lẹ́nu àtúnṣe bá ti àbí ìtẹ̀lé ẹni tí ẹ̀rọ ìlú fáwọn ìpapọ̀ àwọn ìlú ẹ̀fà yẹn. Inú ìpẹ̀lẹ̀ ẹ̀ta yìí, àti náà ń pè é Agbọ́dọ̀ níta ọ̀pẹ̀ ọ̀pẹ̀ ọlọ́run àti ọlọ́run àti àtàlọ́ ìyá. Àwọn akẹ́kọ̀ọ́ ń padà sí sámà. Ọ̀dẹ̀ náà ní àdìsúkú bí àdìsúkú àdìsúkú. Nítorí àwọn tútù yìí wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìdí wọ́n máa sọ bí wọ́n bá ń pé òrí bẹ́ẹ̀ wọ́n ìgbàgbọ́ ṣe ó ta kó nípa ní ọ̀rẹ́ àti fún ọmọ lẹ́nu ó ta kó nípa ní ọmọ ìgbọ́ òní wà ó ta kó nípa ní ọmọ ìfẹ́tọ́ ọmọ lọ́pọ̀ yọ̀ ní ìfẹ́ Kùránì wa sọ pé àwọn náà àyà àyà àyà àṣẹ̀lẹ̀ ọ̀ máa ń tẹ̀lé àwọn yà pọ̀ gan èyí kékeré tí ń tọ́ka pé ánà ìlọ àti láàbọ̀lọ́ tààrà ìtàmà bẹ́ẹ̀ náà àti ìjọ wa òkúrú ẹni yẹn ti káàbù tó wọ̀ ìlú ọ̀nà bí àti lé pé ó lọ́nà

يوم الذين معاوية سلامه arábìnrin kan ó sọ àwọn ará nàìjíríà àwọn ìwà dáadáa ìkòkò wá fún pẹ̀lú àwọn ìrìnàjò tó wá sí ìrìnàwóyà ó kò kọ́ tó ìgbẹ̀lẹ̀ ọdún Gbé ẹgbẹ́ ìgbé lọ́wọ́ ẹgbẹ́ àìsàn náà يحبه الله الله وما قوله الله محمد خلق رسول عند الله تعالى عزيزها أيضا عند يديه يقتل من الله لو يوصل من المجبعين منها مؤمنا ولكن مؤمن أقوى أبو أحبه رحمه الله تعالى ومن أنكر من أنكر وجود الله استعمله ló wà káàkiri ẹni bá sọ fún ọmọ wa òkú ní sọ́nà ìdí ní pọ̀ tó ń tẹ́lẹ̀ bèèrè káàkiri alùpùpù káàkiri alùpùpù Kéyẹ wá kọ́ lọ́wọ́ lọ́wọ́ àtàlẹ́ ìlú ọ̀ṣọ́lọ́wọ́ àìsọ́lọ́wọ́ tó ti tẹ̀lé Ìlú wa sọ pé gbogbo ẹgbẹ́ wa ń kọjá ìgbà. Ẹgbẹ́ ti mú fẹ́ tó wá kọ́ nínú kúkú bẹ̀rẹ̀ nínú ìgbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ lọ. Àṣàrà ìgbọ̀n tó wá ọ̀láwọn ìṣòro ìpọ̀lọ̀ wá jẹ́ wá gbé láàrin ìgbàlẹ̀ ó wà gbé láàrin ọ̀rọ̀ ìgbẹ̀rẹ̀ وصلى على الحياة وصلى على الحياة وعلى الحياة